ẹsẹ̀ ìkejìdínláàádọ́ta títí dé ìkọkàndínlọ́gọ́ta. ó kà báyìí. àwọn júù dáhùn wọ́n sì wí fún un pé àwa kò wí nítòótọ́ pé ará samaria ni ìwọ jẹ́ àti pé ìwọ ní ẹ̀mí èṣù jésù sì dáhùn èmi kò ní ẹ̀mí èṣù ṣùgbọ́n èmi ń bu ọlá fún bàbá mi ẹ̀yin kò sì bu ọlá fún mi èmi kò wá ògo ara mi ẹnìkan ń bẹ tí ó ń wá a tí yóò sì ṣe ìdájọ́. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, bí ẹnìkan bá pa ọ̀rọ̀ mi mọ́, kì yóò rí ikú láéláé. Àwọn Júù wí fún un pé, Nígbà yìí ni àwa mọ̀ pé ìwọ ní ẹ̀mí èṣù. Ábráhámù kú àti àwọn wòlíì, ìwọ sì wí pé, Bí ẹnìkan bá ń pa ọ̀rọ̀ mi mọ́, kì yóò tọ́ ikú wò láéláé. Ìwọ há pọ̀ ju wa lọ ẹni tí ó kú àwọn wòlíì sì kú ta ni ìwọ ń fi ara rẹ pè jésù dáhùn wípé bí mo bá yin ara mi lógo ògo mi kò jẹ́ nǹkan bàbá mi ni ẹni tí ń yìn mí lógo ẹni tí ẹ̀yin wí ọlọ́run yín ní í ṣe ẹ kò sì mọ̀ ṣùgbọ́n èmi mọ̀ bí mo bá sì wí èmi kò mọ̀ èmi yóò di èké gẹ́gẹ́ bí ẹ̀yin ṣùgbọ́n èmi mọ̀ ọ́n mo sì pa ọ̀rọ̀ rẹ̀ mọ́ ábúráhámù bàbá yín yọ̀ láti rí ọjọ́ mi ó sì rí i ó sì yọ̀ nítorí náà àwọn júù wí fún un pé ọdún rẹ kò ì tó àádọ́ta ìwọ sì ti rí ábúráhámù jésù sì wí fún wọn pé lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín kí ábúráhámù tó wà èmi ti wà nítorí náà wọ́n gbé òkúta láti sọ́ọ̀lù ṣùgbọ́n Jésù fi ara rẹ̀ pamọ́ ó sì jáde kúrò ní tẹ́ḿpìlì. sá fún ìfọ́jú ẹ̀mí gbangba-gbangba ni ìfọ́jú ẹ̀mí farahàn nínú ayé àwọn júù tí ó gbógun ti jésù olúwa tí obìnrin ará samaria rí gẹ́gẹ́ bíi júù johannu orí kẹrin ẹsẹ̀ ni àwọn alátakò pè ní ará samaria tí ó ní ẹ̀mí èṣù ẹsẹ̀ kejìdínláàádọ́ta. ìfọ́jú ẹ̀mí kì í jẹ́ kí ènìyàn bu ọlá fún olúwa ẹsẹ̀ kọkàndínláàádọ́ta apá kejì bẹ́ẹ̀ sì ni kò ní òye ikọ̀ ayérayé ẹsẹ̀ kejìléláàádọ́ta. ó kún fún ògo asán a sì máa mú kí ènìyàn gbèrò ibi ẹsẹ̀ kẹtàléláàádọ́ta àti ìkọkàndínlọ́gọ́ta ọ̀nà láti sá fún ìfọ́jú ẹ̀mí ni jésù ń tọ́ka sí ní ẹsẹ̀ kọkànléláàádọ́ta kíka ọ̀rọ̀ ọlọ́run àti pípa á mọ́ ni ó lè fúnni ní ìyè ayérayé ṣe àkíyèsí ohun tí ọ̀rọ̀ ọlọ́run tún máa ń ṣe nínú ayé ènìyàn ní joshua orí kìíní ẹsẹ̀ kẹjọ ọ̀rọ̀ ọlọ́run yè ó sì ní agbára hébérù orí kẹrin ẹsẹ̀ kejìlá àdúrà gbà mí lọ́wọ́ ìfọ́jú ọkàn olúwa kí o sì fi gbòǹgbò ọ̀rọ̀ rẹ múlẹ̀ nínú ayé mi àmín